Allah bá ní sàlìkún kí ànábì wa bá ní sàlìkún ọlá rẹ̀ àti àwọn arìnrìn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba àlìkíyàmà ẹgbẹ́ ìyànú ẹ̀sìn atúnfàsíkò tọrọ àlékún orí látọ̀ àdọ̀ Allah subhanahu wa ta'ala fáwọ̀ àtẹ̀yìn ká tó parí Ramadan yìí wa bọ́kú lọ́rùn wa bọ́kú lọ́rùn àmà wa bọ́kú lọ́rùn àwọn bàbá wa àtàn ìyá wa àtàwọn àfáà wa àtàwọn òun náà látún ti gbé padà àti ìkó lórí kẹfíyàtù tàbírí rúà bó o ní àṣẹ máa ń tú àlà àìtí ìdébi àwọn òǹdè gbogbo àwọn nǹkan akànkó wa jumlatan à ń padà bó àṣàlàyé yẹ mufassala àṣàlàyé yẹ lẹ́yọlẹ́yọ ṣùgbọ́n à ń sọ lórí di báyìí bákan náà èyí tá a jó yọ alánà wípé tẹ́ ẹ má òwe tó gbajúgbajà tàbí ọ̀rọ̀ ọgbọ́n táwọn ìbá ìgbọ́rọ̀ kalẹ̀ ma fi tú òwe láì mú ọ̀rọ̀ tí a ma ń sọ nípa ń bá lálàpọ̀ ń da ẹran àwọn ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ àwọn ẹranko abìjà tó wá sùn lọ ojú àná ló ti lálàbáhùn tọ́wọ́ e sùn lọ ó ń ọ́là yọ lórí dáwọ́lé lórí kò ti ń ṣe dáadáa alakuli ìyẹn clear ṣùgbọ́n afẹ́ ká mú kan lọ àwọn alákàn bẹ wípé wọ́n wà ní nkẹ́kẹ́ sì ni máa ń dá sí ọ̀rọ̀ aláhùn tí ó fi tètè yéèyàn kí ni nǹkan náà àwọn àfáàní wà áwùlà máa yakunu ta'bir bil Qur'an tí wọ́n bá fẹ́ tú àlà tó bá jẹ́ pé àlá yẹn ti ní nǹkan kan rí tọ́ka nínú Qur'an a wípé àlá yìí ó ti di ìrọ̀rùn ní tútúnù ṣé alẹ́rì lórí eléyìí kàmán yàrá fi safina bíi kéèyàn ò rí rẹ̀ nínú ọkọ̀ ojú omi a máa sábà túmọ̀ najatun minal khawf wípé èèyàn là níbi tí ń pa láyà nìyẹn but ìrí ọkọ̀ ojú omi lójú ran ó pé sí méjì ọkọ̀ ojú omi kan bẹ̀rí tó ti nítàn tó jẹ́ ìyá gbogbo ọkọ̀ ojú omi ó ń lọ́kọ̀ ojú omi ànàbí nù tí èèyàn bá lálàá rí ọkọ̀ ojú ànàbí nù lójú ran kí n tó bá wá jẹ́ pé ìntẹ́ èèyàn rí lójú rẹ̀ kéése ọkọ̀ ojú omi tí ànábì Nuhu lè èèyàn rí lójú rẹ̀ yẹn ìran ọkọ̀ ojú omi mi lè èèyàn bá rí ọ̀tọ̀ ń túmọ̀ rẹ̀ ẹ jẹ́ àtàràtàrà lọ síbi ti ọkọ̀ ojú omi tí ànábì Nuhu àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ó sọ ń tọ́pọ̀ fa nípa ìtànábì àwọn èèyàn rẹ̀ wọn ò gbá tiẹ̀ àìmọye ọdún gbọ́ọ̀rọ̀ ó ní ànábì ló fi kéèkéèkéèké fáwọn èèyàn ọlọ́run sọ wípé wọ́lọ́kọ̀dọ̀ sánà Nuhan ila qawmihi falabisa fihim alfa sanatin ọlọ́run ní àrán ànábì Nuhu sí àwọn èèyàn rẹ̀ falabisa fihim alfasanatin sanatin ó lo ẹgbẹ̀rún ọdún kan láàrin wọn illa khamsina aman ọkàndín àádọ́ta ọdún jẹ́mọ́ sí iye ọdún tàbí nínú lòlò láyé nu àwọn tí wọ́n máa ń túbà mistake ni o kó tó di pé túfánù ṣẹlẹ̀ anabi nuhu fi nine hundred and fifty years kò fi ń pèpè ìtumọ̀ tọ́lọ̀ ọba sọnù falabisa fihim alfasanatin fihim alfi qawmihi alfasanatin illa khamsina aman fa fa fa fa akhadahum tufan ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wà mú túfánù wà lẹ́yìn ìgbà tí anabi ti ń fi odidi nine hundred and fifty years títí fi ń pèpè ó وسجبت له نجيت يا رب نوحا واستجبت له في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا في فلك ماخر في اليم مشحونا وعاش يدعو بآيات مبينة وعاش يدعو بآيات مبينة في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين àfáàní èmi rẹ̀ olúwa bá mi nínú ìṣòro ọ̀lẹ́ lómi àbúwọ̀ nàìjíríà yà rọ̀bì Nuhan wàṣàjábítà lẹ́hu wọ́n nínú ìṣòro tí mo wà yìí wọ́n níbẹ̀ ni wọ́n bá lọ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n Ọlọ́run ọba mo ní نجيت يا ربي نوحا واستجبت له àwọn kan bi mí pé kí fi ọlọ́kàn balẹ̀ pé ó dìde lórí ààrẹ tó wà yìí kan bi mí pé kí ló fi ọlọ́kàn balẹ̀ pé ó sì bímọ láyé àwọn kan bi mí pé kí fi ọlọ́kàn balẹ̀ pé ó sì padà kọ̀lé láyé àwọn kan bi mí pé kí ló fi ọlọ́kàn balẹ̀ pé ó dọ̀gà lẹ́nu ìṣẹ́ra wọ́n ní tó fi ọlọ́kàn balẹ̀ lọ́wọ́ bá tí mo ní wọ́n ní ti á ṣe nǹkan ìyanu tó fi lè ti jọ irú tí ń fi ó ìpò òpó ń sírù ẹ̀ ti ṣẹlẹ̀ rí onímọ̀ wá ń dá lórí pé nàìjíríà ìtayà rọ̀ gbogbo mùsùlùmí tí ń gbọ́ mi lóru òní ẹ oríire o àfáà ní nàìjíríà ìtayà rọ̀ bínú Ọlọ́pàá táwọn ẹ̀bá kí ọmọ máa fi mí ṣe ẹ̀yẹ, pé n tí ìkọ́lé, wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ, pé n tí ìbímọ, wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ, pé n dìde lórí ààrẹ láti yọjọ́ yìí, wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ, pé n tí ìmọ̀ kí bó ṣe yẹ kí n mọ̀ tó, wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ, pé n tí ìmọ̀wé bá mi ò, ìwọ lọ́la nàbí nùúrù ǹjọ́ kìnìún àná bóò ló ṣe là wẹ́sà jábítàlàwò ọ̀là ó tún gbàdúrà rẹ̀ ó borí ọ̀tá ó tún fún lóore lẹ́yìn ìgbà náà kí fúlíkì máa kéré fìyà mi máa ṣe fi fúlíkì máa kéré fìyà mi máa ṣe hún náà. ìwọ náà balọ̀lá nẹ́bì níbi ọkọ̀ ojú omi ke máa kéré ọkọ̀ ojú omi ó kún fìlìfúlìkì mẹ̀ṣúrúnà nínú àgbà ńlá omi títí rìn omi òkun omi òkun tún pure fọ́kòjò omi tó fẹ́fẹ́ rìn bẹ́ẹ̀ ah. lọ́nà wo omi tèǹtí ọkọ̀ ti rìn àkùfọ́gbò ti ń bẹ ọfọ bẹ gbogbo ogi owó lulẹ̀ bẹ òkè orun gbogbo ilé orun ní gbogbo tí ọkọ̀ ojú omi bí òní tọ́tù kò ní bírèkì kò ní kan ìwà ń wà lọ pẹ̀lú àṣẹ ìwọ lọ́wọ́ ọba ànúbìnú wà ń wà lọ ń wà lọ ń wà lọ ń wà lọ ọwọ́ wà títí títí tèdè èbúté ògo bẹ́ẹ̀ sì ni ànábì Núhù wá ṣàyẹ́dẹ́ ó bí áyàtì mubayyinatin. ó fẹ̀mí lórílẹ̀ tí ń pèpè pẹ̀lú àwọn àrísàmì ọlọ́run ọba tó fojú hàn ẹ wá ṣètò ọlọ́run ẹ mọ́ pàkàpọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọba ńlá ni ọba tí òbí dánìkan òbí ni títóbi fọlọ́run ọba yìí ó ń pariwo fún pariwo fún fúngbà mélòó في قومه ألف عام غير خمسين في قومه ألف عام غير خمسين ìtumọ̀ rẹ̀ ó wá padà ń pèpè fún ẹgbẹ̀rún ọdún kan ó dín àádọ́ta ní ọ̀ràn fifty years ó làmì fi pèpè ìyọ̀ ànábì Nuhu kó tó di pé túfánù ṣẹlẹ̀ ọdún mẹ́lọ wà lọ lẹ́yìn túfánù ọ̀rọ̀ wà dákọ̀ yàn ṣùgbọ́n ẹ̀kọ́ ànàbí inú olo náà ti yàtọ̀ ìtumọ̀ kọ́hún o ìtumọ̀ hmm. àyà kọ́hún o àwa ń bọ̀. فدار العلم اقمتنا إلى القرآن ترشدنا ṣé gbogbo òbí ló ń bẹ lọ́wọ́ fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sílé ẹ̀kọ́ rẹ̀ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá tí í ṣe alukur'an institute of quranic memorization and islamic studies ismis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa kọ fadilatu sheikh suleiman muhammad awwal amubiyaya àwọn ìpele tá a pín yamọ kalẹ̀ kọ anonization híhá alquran arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and bobbing is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tahfizil quran ló ń pe gbogbo òbí pé ẹ wá sọ àwọn ọmọ yín dolóríire. téèyàn bá wá lálàá lójú ràn póun rí ọkọ ojú omi ànábì Nuhu kí ní sábà máa túmọ̀ sí àwọn onímímà wọ́n ní ru'yatu safinati Nuhin alayhi salam kéèyàn orí ọkọ̀ ojú omi ànábì Nuhu lójú ran tẹ̀dúlù alàlẹ́ àfọ̀rọ́ṣì wàlìmọ̀sàrọ̀t in ti máa túmọ̀ sí wípé ìdùnnú ti súnmọ́yàn ayọ̀ ti súnmọ́yàn ìfọ̀kànbalẹ̀ ti súnmọ́yàn in téèyàn lé tipẹ́tipẹ́ tí ò tó yàn lọ ó ti súnmọ́yàn tí ó tó yàn lọ nígbà míì a máa rí bẹ́ẹ̀ a sì máa túmọ̀ nùzúlò rọ́ì àgbọn ìjẹ́ pé tó bá jẹ́ wípé ìlú tí yẹn ti la wọ́n ti rí òjò ti pẹ́ pẹ̀lú ògùn ọlọ́run omi ó sùn mọ́ wọn wọn ó rí omi tí ò ní pẹ́ tí ò ní jìnnà ilá ayakunu zọ́ọ̀lìmínà fa iná òye dúró alkọ́ọ̀tì ìwàlìbàlà àyàfi tó wáyé pàwọn aráàlú wọn bá kọ̀yìn ìsọ̀lọ́run tí wọ́n bá kọ̀yìn ìsọ̀lọ́run lu kan tẹ́nìkan nu wọn wá padà lálàá wípé òun rí ọkọ̀ ojú ọ̀nà níbi ìnúhù ìtumọ̀ sábà túmọ̀ sí lọ́dọ̀ ọ̀tíyàn òun làdánwò àti kọ́àtù àti kọ́lọ̀ wọn padà sí omi mọ́ wọn ọ̀daràn ọlọ́run fẹ́ kọsẹ̀lẹ̀ sí wọn. bákan náà safinatu nabiyillahi Nuh kéèyàn ò rí ọkọ̀ ojú omi ànábì Nuhu lójú ran ìtumọ̀ túmọ̀ sí ìsípayá kúrò níbi ntọ́ bá le èèyàn làmínà ṣàdáìd ní gbogbo àwọn aburú nǹkan tí máa lè láyé tí èèyàn máa takù èèyàn là kódà a tún máa jẹ́ àsàlámà kéèyàn ọ̀la mina lè gọ́rọ́kì lílì musafiri na filibahari bóyá ojú omi náà wà lẹ́nìkan bá lòun lálàrí ọkọ̀ ojú omi àníbínú àbíyàn fẹ́ gọkọ̀ ojú omi gbogbo tó yọ ọ̀sẹ̀lẹ̀ sí wọn lórí ìgbà tí wọ́n bá ń gọkọ̀ ojú omi lọ pẹ̀lú ògùn ọlọ́run wọ́n padà là ń bẹ̀ ni ìgbà míì sì ń bẹ èèyàn ní sínú ọkọ̀ ojú omi èèyàn ó sì rárá pòun rí ọkọ̀ ojú omi àníbínú ìlú tí ó wà òjò ọmọràn bẹ́ẹ̀ déédéé kọ́dà kò sí inú ìpayà kankan nígbà míì téèyàn bá la tó bá lọ rè jẹ́pẹ́ tí ò tí màrí ni a sábà máa túmọ̀ wípé yọ̀ọ́ màrí tí ò ní pẹ́ sígbà yẹn tọ́mọ́ wá tó ti márì ọwọ́ à ń lù òjò gbogbo ẹ̀rí bó ṣe gbogbo nǹkan bó ṣe yẹ lọ a máa túmọ̀ àlìmọ́nsíbù hmm. ọlọ́run fẹ́ fún ní ipò tó tó ju ipò lọ́wọ́ lọ a máa túmọ̀ rẹ̀ bí ogun tá a tó wà pẹ̀lú èèyàn náà o ti lóbin ọwọ́ àǹpó tó wà a túmọ̀ túmọ̀ ànásírù àdá gbogbo bí ọba, bá ti jẹ́ pé ọ̀tà lórí kìrìkẹ́ ilẹ̀ báyìí wọ́n wà ẹ bàbá wa ń jọ ńgbàtà wà nílé kéwú wọ́n máa pé gbé ń lérí ọ̀tá mi téńté gbé mi lérí ọ̀tá mi téńté gbé mi lérí ọ̀tá mi téńté ọlọ́run gbé mi lérí ọ̀tá mi téńté lọ́tà di bàtà kí n ròún bọ̀ sẹ́sẹ́ gbé mi lórí ọ̀tá mi téńté ọ̀tá wà nísàlẹ̀ kémi wà lókè gbé mi lérí ọ̀tá mi téńté kí lọ wá gbogbo àwọn atótónu ìlátòní ẹ mọ́ ń bí ọ̀rọ̀ alátàǹsára yẹrẹ o nítorí pé Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ nípa ọkọ̀jú àbí nùúyì àti bọ́lọ̀ ń ṣe lànà bí nùúwù tán ìntọ́lọ̀ ń sọ ni wípé walaqad arsalna nuhan فأنجيناه وأصحاب السفينة فجعلناها فجعلناها آية للعالمين ọlọ́lọ́run náà nábì nùúhì nígbẹ̀yìngbẹ̀yìn fa àǹjẹ́yìnà wà àṣàbà sẹ̀fìnà àná nábì nùúhù àtọ́ àtàwọn èèyàn tí ń bẹ́nu ọkọ̀ ojú omi àjẹ́ wípé tọ́lọ ń bá ń fi ọkọ̀ ojú omi ànábì nùúhù ìhànàyàn lójú ran gbogbo tí ọmọ túmọ̀ sí téèyàn sì ń bọ́lọ̀ ń ọba lọ́bọ́lọ̀ ń ṣe ń fẹ́ kọ́ gbà wípé oore lòun ọba ń bẹ́ẹ̀ ọkọ̀ ojú omi ànábìnú a ogunlẹ̀ láàyọ̀ kò sí wàhálà olúwa tó ṣe yẹn fànábìnú a mẹ́ta wàhálà sí wà lágbàdá ọkọ̀ ojú omi ànábìnú a ogunlẹ̀ láàyọ̀ kò sí wàhálà ọlọ́run tó ṣe ẹ̀fà náà dínú wa mọ́dà wàhálà sí wa lágbàdá. àwa ojú kan ojú kejì tí ìyànbá wá rí ọkọ̀ ojú omi tí èyí ṣe ti ànábì náà alẹ́ nǹkan bíi twenty tó náà máa sábà túmọ̀ sí tá a bá sì ń wò ó lọ wò náà a rí wípé traces rẹ̀ fi ń gẹ̀tì aláàkà bíi close to thirty to forty fún wa ọ̀rọ̀ sì ń bọ̀ níbi omi tọ́wọ́ jẹ́ pé òun náà ló ní ọkọ̀ ojú omi fàbùtàlá àhà lọ́ba kí ọkọ̀ ojú omi mẹ́lẹ̀ lọ́ba gbé mi irú àlà bẹ́ẹ̀ a máa jẹ́ èèyàn ọmọ wípé èèyàn ó ta ọkọ̀ ojú omi jẹun káyìn ni jẹ́mọ́ àbí ìyàbá ń bẹ láyé náà lójú ayé wọn kọ àmàlà sí wọn wájú ó sì parí ẹ̀tàn náà kò sí àkàtó kù máàmà túmọ̀ yìí èèmọ̀ tí ń bẹ́ ń bi ọ̀rọ̀ ọkọ̀ ojú omi nu ṣùgbọ́n ọkọ̀ lápò náà gbogbo ní tí bá máa ń tí nǹkan àgùn béèyàn bẹ́ẹ̀ mi lójú ran èèyàn ó jẹun káyìn ni illa yasha Allah ọlọ́run nìkan ó gbé mi ọlọ́run nìkan ló lè chẹ́ǹjì alamari fún yàn bákan náà lójú rẹ̀ bí èèyàn bá tún rí ọkọ̀ ojú omi tí èèyàn bá rí ọkọ̀ omi nígbà míì a máa túmọ̀ ìsìláàmù tí ó pí ọ̀tẹ́ èèyàn ó ṣe irú ìsìláàmù wo alẹ́bí yúnjí mínàlì walifitina wà lè fitinà ìsìláàmù èyí tó jẹ́ pé yóò mú fi yànlá pẹ̀lú rẹ̀ kó yọ wọ̀ná gbogbo náà ìsìláàmù tí àwọn kan fẹ́ máa pé ìsìláàmù tàwọn nu èèyàn ò ní ní ṣáòbù lọ́pọlọ yìí tí ń pè ní ṣáòbù ó ní àbàwọ́n láti ibi tí wọ́n bá ní ṣíìbà lábàní lábà máa ń lò tí wọ́n bá ti fomi kún wàrà tí wọ́n bá ti fi omi tí wọ́n bá fi pomi wàrà tí wàrà ọ̀bà pí ọ̀mà wọ́n ní ah, ṣáòbù ń bẹ́ mi kìíní tí èèyàn bá wá jẹ́ ní pé àwọn nǹkan kan ń lọ́pọlọ rẹ̀ tó kù díẹ̀ káàtó oníkìlà wà kùrà ní ìní wọn máa ráyè fọnùmọ́ wọ́n ní kí lọ́fà ní à nígbà tó wọ́n bẹ̀rẹ̀ tìlàwà bí ojú ewé méjì ní ìsìn ẹwù bàtẹ́ ní kò fi fọnu òun ti tìlàwà bí ojú ewé méjì àníbí ìsọ pé lórí aláàfin kan èyí ọmọ ìgbàládà mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá irú ṣẹ́ọ̀bù báwọn tí èèyàn bára lójú ran nígbà míì gbogbo orú àwọn òròrí wọ́n ran wọ́n ran kẹ̀kẹ́ ta olóhùn nípa wọn ní kí ló dé ó ní sọ́kọ́lọ́ ní gbogbo nǹkan ní máa sáfàmà fọlọ́n ìgbà tẹ́lẹ̀ náà bá sì ń kú sàyé tí ń sáfàmà owó ọmọ ìgbàládà lórí ẹ̀ wọ́n ní kí lọ́lá tiẹ̀ tí ọmọ ìgbà ó ní sẹ́gbó ńlò ńlá ẹ̀mí rẹ̀ tí ò fi kú irú àwọn ìsìlámù báyìí èèyàn ọ̀là ń bẹ̀ bákan náà béèyàn bá lálà rí ọkọ̀ ojú omi lójú rẹ̀ ń gbà mí ṣùgbọ́n nígbà téèyàn orí ọkọ̀ ojú omi pò lọ́kọ̀ ojú omi bá fò kó lójú omi ní bá ń fò káàkiri lójú sánmà ní bá fò káàkiri lójú sánmà a máa túmọ̀ ìsúnmọ́ ikú ẹni tó láhùn lọ́pọ̀lọpọ̀ gbà. bí ẹ bá wáyàn kó lẹ́nu bó wọ́n wà lọ wọ́n wà lọ́nà sàárè nu àmbọ̀. bákan náà téèyàn bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn eh, ọ̀nà kò sànú àmì eléyìí o lọ́wọ́ á rí ọkọ̀ ojú omi lójú ran ṣùgbọ́n nígbà tó rí ọkọ̀ ojú omi kọ́rọ̀ jẹ́ tìrẹ̀lì ọkọ̀ ń jáde kúrò lórí omi lọ́ba bọ́ sórí èèpẹ̀ wà bíi àlẹ́ òun gangan náà wá wà pẹ̀lú ọkọ̀ ojú omi wọ́n wá jọ ń lọ lórí èpẹ̀ lórí èpẹ̀ ah ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà èyí tí ń sábà máa ń fìs ni pé irú ẹni tí ń wá mọ̀ ọlọ́run bára bíi bíbá wọn tó bá rí mọ̀ yẹn tẹ́ kọ́rọ̀jà fi ilmihi wàjìdáàlìhi ìlà bídìá ó ń tàn yóò fi máa ń takùtọ̀ lọ́n kan ni. ọkọ̀ ojú omi ni àmọ́ ibi títí rìn. ọlọ́run àmbẹ́. ó kúrò níbi títí rìn. ọ̀bọ orí ẹ̀pẹ̀. owó ọ̀wà abá sáré sọ̀kalẹ̀ kúrò nínú ẹgbẹ́ òkú lórí omi. Hmm. kọ́ọ̀họ́ jẹ́mọ̀ àwọn kíni àápàdà gẹ́ẹ̀tì ẹ̀ Dubai lọ bí ìpínlẹ̀ pẹ̀lú àwọn bọ̀wábìtù tá à ń ṣe kíni o tá à ń káàbọ̀ bákan náà ọkọ̀ ojú omi ń gbà mí tí èèyàn bá rí ọkọ̀ ojú omi lójú rẹ̀ fankasarot lọ bá fọ́ pẹ́ nígbà tọkọ̀ ojú omi fọ́ pẹ́ ọyà sí ìyá sọ̀rùn èèyàn wá ń dura ní lọ́hàn ah, irú kí alẹ́ yìí rẹ̀ wàtàfàrọ̀kọ́t àlìwá aṣọha gbogbo pátákó tí ń bẹ lára rẹ̀ gbogbo ẹ̀ lọ́fọ́ ó gbìyànjú gbìyànjú kò rí nǹkan kan sàmbẹ́ a sábà máa tọ́ka so tírú ẹni bẹ́ẹ̀ bá ń bẹ láyé yìí tí sábà máa sáré fẹ́ forí sọ òní kọ́ mọ́ pẹ̀ sí gbàùn ni màmá rí ó kù torí pé n tó kó o nú nígbà tí ò tí ì máa jẹ èèyàn ìyá yìí náà ni ọ wà ní ọkọ̀ ojú omi lórí omi ọkọ̀ ojú omi wá fọ́ ọ wà rí nǹkan kan mú tó o fi lè máa wẹra rẹ lọ padà lórí rẹ gbogbo ẹ̀ sáfọ̀tán lọ abára rẹ ní àárín ìbí odò òun náà máa ń ṣe ni o ọmọ ń túmọ̀ bẹ́ẹ̀ bákan náà bí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó bá rí ọkọ̀ ojú omi ń gbà míì tó rẹwà pípọ̀ ó ń súnmọ́ ọkọ̀ ojú omi náà ń súnmọ́ náà a máa túmọ̀ ìpàdé onímímọ̀ téèyàn tọpasẹ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba tí ó mímọ̀ rẹ̀ kò ní kó sí ọwọ́ àfa o ọwọ́ àfa àgbájú ẹ̀ a máa rí bẹ́ẹ̀. bákan náà béèyàn bálàlà rí ọkọ̀ ojú omi lójú ràn nígbà míì tí ètí ìlú bìnrin ọwọ́ alálà pé òun ra ọkọ̀ ojú omi tuntun a máa túmọ̀ ìgbéyàwó fúnru ẹni bẹ́ẹ̀ ẹ rí i pé nǹkan kọ̀ọ̀kan tá à ń sọ yìí ní bá ṣe pẹ̀lú ìṣẹ̀mí àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń rí nǹkan náà lọ́nà tí wọ́n gbà ń rí jẹ̀mọ́ ẹ̀dá kan ẹ̀jẹ̀ á mú pọ́ìntì ìṣọwọ́ nípa tó ní bá ṣe pẹ̀lú ọkọ̀ ojú omi náà ni ṣáájú ká tó parí ètò ni ọkọ̀ ojú omi tí ìrànbá yìí lójú ran fa rọ́dìkọ̀t lọ́ba tẹ́rì ṣùgbọ́n gbàtọ̀ tẹ́rì èèyàn náà sì ń bẹnu rẹ̀ wọ́tà alákọ̀ mìíràn bìláwùhìn ṣùgbọ́n gbàtọ̀ tẹ́rì ó yàtọ̀ sí tó ń ti màmàdé èèyàn sápadà rí bí abala kan tó jáǹbẹ̀ èèyàn rí abala kan yẹn mú abala yẹn wá ń fi ń tura rẹ̀ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ rírìn yẹn náà slow ṣùgbọ́n èèyàn ọ̀sàgbàrà tẹ̀rì mọ́ pákó lórí ya ni o páànù kan ni o ṣùgbọ́n láàárọ̀ ọkọ̀ ojú omi gangan ló ti mú un a sábà máa túmọ̀ tí yàn bá ń bẹ lábẹ́ ọ̀gá àwọn tí èèyàn jọ wà pẹ̀lú ọ̀gá yẹn wọ́n máa bà àyàn jẹ́ fọ́gáhùn ìbàjẹ́ ọ̀wà padà fọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn fàhùwà lẹ́dí yàtàgọ́lá pẹ̀lú ògbọ́lọ̀ ọ̀gá wọn padà mọ̀ wípé àṣẹ wọn ṣùgbọ́n òtútù yóò ti mú aláṣọ rẹ̀ ọlọ́run ó mọ̀lé àwọn tì náà o hmm. ṣùgbọ́n òtútù ó ti mú aláṣọ rẹ̀ ọlọ́run bá a rí wípé eléyìí kọjá fi wéra wọn eléyìí gan bí làkàyè ṣe ń gbọ́ ìní ìntì ń fà tí nǹkan fi ń rí bẹ́ẹ̀ ni làkàyè sì ń sọ pọ̀ náà bó kakúrà ṣe ń sọ ìntà alẹ́ kàrí ọ̀rọ̀ ọkọ̀ ojú omi ó lé ní nǹkan six hundred ṣùgbọ́n ala kulli hal ẹja ń bàbọ̀ díẹ̀díẹ̀ kí ló wàá fàtà tètè tú ọ̀rọ̀ àlá tí ń tó ní bá ojú omi a ní ọlọ́run ti yan nínú alukur'an wa aula ma tó abaru bihi ru'ya wa aula ma yakunu ta'bir bil qur'an in tó gbéjù ní pé tí tíyàn bá lálà tí tí ìṣẹ̀bá ti wà ní qur'an a rí wípé òun tètè súnmọ́ wá ìtumọ̀ inshallah rahman a tún lè mú ẹ̀rí sí wa tó bá di ọ̀la lórí eléyìí tàbí ká kó sínú sunna tàbí ẹ̀ǹ tó bá wá látọ̀dọ̀ àwọn salaf àbí ọlọ́sọ̀ àtàǹjọ kan sóre àtàwọn àtẹ̀yìn kọ́ mọ̀ pàwá tí o kọ́ ọlájọ kan sóre kọ́ mọ̀ jẹ́ àgbà bíi àlá dolórí ibú o láyé ń bì àti dálì kìámà gbogbo ẹnì kọ̀ọ̀kan síkèjì ti ń jàǹfà ní kan síkèjì ń bí àlámẹ́rì ọlọ́run bá jọ jẹ́ mú wa dúró yá ah. rẹ́rìn pàdé rẹ ni mọ́jà sún pàdé rẹ o la hawla wala quwwata illa billahi al-ali دار الإيمان دار الإيمان دار التقوى والإيمان